Otasansan rédíò and TV. amọ̀tó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá ẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè eléyìí tí a tún mú wá tá a tún ní ká jọ sọ ká tún jọ dá sí lórí ọ̀rọ̀ tó ń lọ nílùú Ìlọrin lórí aáwọ̀ tó ń wáyé láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn Islam nílùú Ìlọrin òun náà la ní kájọ dá sí èyí tá a gbọ́ tó tó wa lọ́wọ́ tí a ní ká tún jọ bẹ̀kẹ́lù òun náà ni wípé àwọn oníṣẹ̀ṣe lágbàláyé wọ́n ní àwọn fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tàgbáyé nílùú Ìlọrin ní ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2023 tá a wà yìí ọ̀rọ̀ ọbẹ̀ wá ni pé wọ́n láwọn fẹ́ lo odò Iyemọja ní agbègbè oko olówó nílùú Ìlọrin pé ni àwọn fẹ́ lò làwọn ti fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tàgbáyé <laughs> ọdún 2023 odò Iyemọja tó wà ní Òkòlówó expressway tó jẹ́ pé odò yìí ni ó dáwọ́ ọ̀wọ́ọ̀ ló dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe kan àti àwọn àáfàá kan nílùú Ìlọrin láìpẹ́ yìí tó sì jẹ́ pé <laughs> eh, aáwọ̀ yẹn gan ò tí ì tán lẹ̀ tí wọ́n sì wà lórí rẹ̀ hmm. ìbéèrè bẹ̀ wá ni wípé ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọn ò tí ì ṣe ọdún ìṣẹ̀ṣe tàgbáyé ọdún 2023 ni lórílẹ̀‐èdè nàìjíríà àti wípé ẹ̀ẹ̀mélòó ìgbà mélòó gan ni àwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe àgbáyé nínú ọdún kan tó fi wá jẹ́ pé wọ́n tún fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe àgbáyé nílùú Ìlọrin tọdún 2023 kí ló dé tó fi jẹ́ wípé ìlú Ìlọrin ni àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tọdún 2023 tí wọ́n fẹ́ ṣe. Hmm. ìbéèrè míì tún ni wípé kí ló dé tí àwọn oníṣẹ̀ṣe yìí lórí tó fi jẹ́ pé ìlú Ìlọrin ni wọ́n fẹ́ lò láti ṣe ọdún ìṣẹ̀ṣe ọdún 2023 tí wọn ò lo ìlú míì nílẹ̀ Yorùbá tàbí lórílẹ̀ Nàìjíríà gan tí wọn ò lo ìlú míì kí ló dé kí ló wà nídìí rẹ̀ àti wípé tó bá jẹ̀jẹ̀ wípé wọ́n fẹ́ lo ìlú Ìlọrin tó yẹ pé ìlú Ìlọrin ni Ifá mú pé kí wọ́n ti ṣe <laughs> kí ló dé tó fi jẹ́ pé odò Yemọja tó wà ní Okolówó expressway nílùú Ìlọrin ni wọ́n ti fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tọdún yìí àbí <laughs> ohun tó jẹ́ kí àwọn máa béèrè àwọn ìbéèrè yìí ó ní wípé a mọ̀ wípé ogun ọ̀dà bí yàn ogun ọ̀dà bí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ogun là á mọ̀ ẹnìkan ò mọ ìgbẹ̀yìn ogun hmm. téèyàn bá ní ogun ó gbè òun ogun lè yíjú padà o àbí kò sí tó sì dàbí kò sí tó dàbí àlàáfíà nínú àlàáfíà lọ́lá ń gbé nínú àlàáfíà ni ìfẹ́ máa ń wà nínú àlàáfíà òun lọ́rọ̀ máa ń wà nínú àlàáfíà òun ni ìdùnnú ìgbéga ìlọsíwájú ni màá gbé ìwà lórí ta nígbà àlàáfíà láàyè láàrin ara wa. Hey, hey. gbogbo nǹkan tó bá sì lè fa wàhálà tó bá lè fàjà tó bá lè fọ̀tẹ̀ láàrin ara wa ó yẹ kóníkálukú ó jìnnà sí i kí ẹlẹ́sìn mùsùlùmí ó gbà láfíà láàyè kí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ká gbà láfíà láàyè oníṣẹ̀ṣe káwọn náà gbà láfíà láàyè kí gbogbo wa kájọ mọ́ ẹgbẹ́ pọ̀ nínú àlàáfíà ẹ̀sìn òfàjà láti àtayébáyé láti mọ́ gbọ́ pẹ́sìn òfàjà sí tiẹ̀ kí n ṣe tèmi inú ìlẹ̀sìn wà àwọn kan ti sọ wípé ìwà lẹ̀sìn àbí inú lẹ̀sìn wà olódùmarè ló mẹni tó ń sin òun ọlọ́run ọba ló mẹni tí ń ṣe tiẹ̀ kí ló dé tá à nígbà làáfíà láàyè àbí lóòótọ́ àti lódodo òfin orílẹ̀-èdè nàìjíríà ó gba oníkálukú láàyè láti ṣe ẹ̀sìn tó bá fẹ́ níbikíbi láyèkáyè lórílẹ̀-èdè nàìjíríà láì mú ìdààmú àti ìpalára bá ẹlòmíì tí ẹ̀sìn tí mò ń ṣe tí ó bá ti mú ìpalára bá ọ ọyà tí ẹ̀sìn tí wọn náà ń ṣe tí ó bá ti mú ìpalára bá mi máa ṣe tiẹ̀ kémi náà máa ṣe tèmi ni olódùmarè lọ́mọ ẹni tí ń ṣe tòun àbí. bákan náà òfin fààyè gba oníkálukú láti gbé ibikíbi tá a bá fẹ́ tó bá wù wá lórílẹ̀‐èdè nàìjíríà láìsí ìdúnkokò mọ́ni níwọ̀n ìgbà tí ó bá ti mú ìpalára tàbí wàhálà dání mo lè mo lè jọmọ bíbí ìlú Ọ̀yọ́ kí n sọ yí pé ìlú Abẹ́òkúta mo fẹ́ máa gbé mo lè jọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun kí n sọ yí pé ìlú Oǹdó ni mo fẹ́ máa gbé níwọ̀n ìgbà tí ó bá ti sí wàhálà kódà mo lè pé ìlú haúsá ilẹ̀ haúsá ló wù mí láti máa gbé níwọ̀n ìgbà tí kò bá ti sí wàhálà tí n ti mú ìpalára bá àwọn tí mo fẹ́ máa gbé pẹ̀lú wọn léyìí tó túmọ̀ sí wípé ìfẹ́ ló ṣe kókó àlàáfíà ó sì ṣe pàtàkì láàrin ara wa. Hmm. ìmọ̀ràn tiwa wá ni wípé àwọn oníṣẹ̀ṣe wọn ò bá mọ̀ lo ìlú Ìlọrin fún ọdún ìṣẹ̀ṣe àgbáyé tọdún 2023 tí wọ́n bá tiẹ̀ fẹ́ lo ìlú Ìlọrin kó má jẹ́ agbègbè odò Iyemọja tó wà ní Òkòlówó expressway tí ó dá wàhálà sílẹ̀ si ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn láàrin àwọn àáfàá kan àtàwọn oníṣẹ̀ṣe kan kò bá má jẹ́ bẹ́ẹ̀ wọn ò bá wá bòmíì tí wọ́n ti lọ ṣe ọdún ìṣẹ̀ṣe wọn ká lè gbà láfíà láàyè àbí. ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀ẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa ẹ jẹ́ ká jọ dá sọ́rọ̀ yìí kí ni ìwòye tiyín kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn oníṣẹ̀ṣe wọn làwọn fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe àgbáyé ọdún 2023 nílùú Ìlọrin ní odò Yemọja lágbègbè Òkòlówó expressway nílùú Ìlọrin wọ́n ní làwọn ti fẹ́ ṣe é ẹ gbọ́ ṣé yóò bá ìrọ̀rùn dé ṣé kò ní ṣé kò ní jẹ́ rúná sí. Si? sí aáwọ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe nílùú Ìlọrin àbí kílẹ̀ yín rò kí ni ìmọ̀ràn yín fún igun kínní àti igun kejì kí ni ìmọ̀ràn yín fáwọn oníṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn Islam nílùú Ìlọrin kálàáfíà kó lè jọba ẹ fi èrò tí yín ránṣẹ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí